admission admission admission. bísí bisimilahi rahmani rahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán saturday àti sunday ní tàbí Quran memorization ìyẹn tàfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes Daru Salafiya School Ìbàdàn Nàìjíríà wà ní nọ́mbà AA seventy two Àwòwò Apẹtẹ Muslim Ìbàdàn àti Jigan off Akanran road ọ̀nà àrà Ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ Sheikh Rasheed bun Mustapha Asalafi Abu Ibeji ẹ sì lè kàn sí wọn lórí Mustapha farasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba tí a fi ọpẹ́ fún tí a dẹ̀ fi ẹ̀yìn tó pé fún orí gbogbo nǹkan tí ń jẹ́ ẹ̀yìn lillahi rabbil alamin ọba Allah ọba olówó wa tó dá gbogbo ẹ̀dá tó ń gbogbo ẹ̀dá òun gbogbo nǹkan tí ń lórí àwọn orí ọlọ́kọ̀ òjọ̀ kan ètò ń ṣe fún wa ìgbàwọlá Ramadan náà ó fún wa bẹ̀rẹ̀ a tún bá lọ àbí Allah wa ta'ala min fadlihi wa nínú ọlá rẹ̀ ọrẹ rẹ̀ kó ó yẹ ká gba àwẹ̀ náà dé ìparí ó wá Ramadan fún wa ó yẹ ká gba ọdún tó pọ̀ gan-an wa. ó dẹ̀ gbà ní ìbádà fún ẹnì kọ̀ọ̀kan wa a ò gbàgbé láti tọrọ kí á ti gbẹ̀rù fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé gbogbo ìlànà yìí òun náà ni Allah fi rán ó dẹ̀ jíṣẹ́ fún wa kí Allah bá gbígbà ní ṣàlékún ìkí á ti gbẹ̀ fún ànábì náà àti gbogbo àwọn sàhábà tí wọ́n dúró ti ànábì tí wọ́n wà pẹ̀lú rẹ̀ wọ́n dẹ̀ kú sórí ìgbàgbọ́ náà kí Allah jọba ní yọ́nú sí wọn bá lè ṣe àlékún ìyọ́nú fún wa àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà nínú nǹkan tí ó pàtàkì tó lágbára tó jẹ́ nǹkan olówó iyebíye ó yẹ kí gbogbo mùsùlùmí ká ṣe gírí ká mójútó ó ní ẹ̀sìn pàtàkì míì ìjọsìn pàtàkì míì tó tún wà wájú wa. Juwa òun náà ni Lailatul Qadri òní ni àwẹ̀ pé mẹ́tàdínlógún seventeenth tó túmọ̀ sí wípé tó bá ti di alẹ́ twenty tó bá ti di alẹ́ ẹjọ́ tí àwẹ̀ pé twenty tá a bá ti sínú báyìí a ti bẹ̀rẹ̀ òru Lailatul Qadri nìyẹn ìjọsìn tó ní agbára ó ti wà wájú wa tó yẹ káwa mùsùlùmí láti máa múra lẹ̀ fún nǹkan yẹn òru Laylatul Qadri Allah subhanahu wa ó jẹ́ ká mọ̀ ni jẹ́ oru ni yẹn báwo ló ṣe rí gan lọ́dọ̀ Allah subhanahu wa gẹ́gẹ́ mo ṣe máa ń wa a ò gbọ́dọ̀ ṣe tẹ̀kùdísù ọjọ́ kan ká pọ́n ọjọ́ kan lé ká bàbàrà ọjọ́ kan àbí òru kan àbí ààyè kan àbí ìgbà kan àyàfi kó jẹ́ pé Allah subhanahu wa ta'ala òun ló kọ̀ dásà àwọn nǹkan yẹn ló gbé àpọ́nlé fún àwọn nǹkan yẹn bóyá ààyè ni bóyá ọjọ́ ni bóyá òru ni bóyá ìgbà kan ni a ò gbọ́dọ̀ mú ní special káwá gbọ́lá fún ká sì tẹ̀kùdí ìsù ẹ̀ ká mọ bàbàrà rẹ̀ àbí ká mọ sí tẹ̀jílù àsìkò yẹn àbí ìgbà bí ààyè yẹn àyàfi kó jẹ́ pé Allahu tàbí ànábì tó ránṣẹ́ òun ló bàbàrà ìgbà yẹn a mọ̀ gbọ́ lọ́dọ̀ àwọn oníbídíà oríṣiríṣi wọ́n lè ní àárà òní ní ọjọ́ kẹta nínú oṣù kẹta nínú ọdún kìnnìkan ẹ mọ̀ sọ wọ́n lè ní àá òní ni sunday àkọ́kọ́ tọ́kọ́ bẹ̀rẹ̀ ramadan òní ni jimá àkọ́kọ́ tọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ ramadan wọ́n lè ní òní ni jimá tó kẹ́yìn nínú ọdún 2000 kìíní kan wọ́n lè ní òní ni january one àá gbogbo ẹja kún fàdúrà o wọ́n lè ní òní ni kìíní kan gbogbo àwọn ọjọ́ yìí àwọn ìgbà yìí sínú ṣẹ̀ríà náà ni Allah subhanahu wa ta'ala ti gbọ́lá fún lọ́tọ̀ àdádálẹ̀ lẹ́ ń ṣe kò níyè méjì iná àwọn ọjọ́ àwọn òru àwọn àsìkò àwọn ààyè tíṣẹ́ rí àbá ti bàbàrà fún ara rẹ̀ ní òní ó sọ fún wa pé ká bàbàrà ẹ̀ yóò dẹ̀ sọ nǹkan tá a máa ṣe ń bẹ̀ fún wa tá a fi lè mọ̀ pé àsìkò yìí yàtọ̀ sí àwọn àsìkò yòókù nínú àwọn òru tó bàbàrà lọ́dọ̀ Allah Ta'ala òun ni òru Laylatul Qadr òru abiyì òru tó níye lórí ó ni òru yẹn òru táwa ń sọ yìí Allah subhanahu wa ta'ala ó jẹ́ kó yé wa wípé ní òru yìí nǹkan mẹ́ta òní ó ṣẹlẹ̀ ń bẹ̀ nǹkan mẹ́ta nǹkan alákọ̀ọ́kọ́ tí ó ṣẹlẹ̀ ní òru yìí gangan fúnra ẹ̀ òun ni nǹkan tí Allah sọ nínú Suratul Qadr pé inna anzalnahu fi laylatil qadr Allah ní laylatil qadr khayrun min alfi shahr nǹkan aláwọ̀kọ́ tó wà ṣẹlẹ̀ ń bẹ̀ Allah ní tanazzalul malaika warruhu fiha Allah ní àwọn màláíkà tí ọ̀gá wọn tó jẹ́ Jibril ó sọ̀kalẹ̀ lóru ọjọ́ yẹn òru ọjọ́ tó bá fẹ́ bọ́ sí gbogbo àwọn màláíkà àti malaku jìbìrì tó jẹ́ olórí wọn gbogbo ló sọ̀kalẹ̀ wá sórí ilẹ̀ ayé níjọ́ náà lóru ọjọ́ náà nǹkan ẹlẹ́ẹ̀kejì alóni sàlámù hiya hatta matla'il fajr nǹkan kejì tí ó máa ṣẹlẹ̀ lóru ọjọ náà ó ní wípé ọlà alaafia, àlàáfíà ìfọ̀kànbalẹ̀ yóò wà ní gbogbo òru ọjọ́ náà tí pa àwọn láṣẹ pé kí wọ́n sọ àwọn nǹkan yìí kalẹ̀ títí nǹkan yóò máa wà ní gbogbo òru ọjọ́ náà tí àlùfájàrí ó fi yọ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tí ó ṣẹlẹ̀ ńjọ́ náà òun náà ni ọ̀rọ̀ tí Allahu sọ nínú àyà Qur'an nínú sọ́tù Dukhan Allahu ní fiha yufraqu kullu amrin hakim amran min indina inna kunna mursilin aláwọ̀ ní lóru ọjọ́ náà ìjọ tí láìlátùlù kọ́dírì òru abiyì bá bọ́ sí níjọ yẹn gangan wọ́n ó lọ kọ wọ́n ó lọ yọ kádàrá ẹni kálukú tí ó lò fún ọdún kan aláwọ̀ ó lọ yọ ní láwùl mahfuz níbi tí gbogbo kádàrá gbogbo ẹ̀dá wà ẹ̀dá èèyàn ẹ̀dá àlùjọ̀nú ẹ̀dá igi ẹ̀dá omi ẹ̀dá gbogbo ẹ̀dá dáláwọ̀dá ẹ̀dá ẹyẹ ẹ̀dá ẹranko wọ́n ó lọ yọ kádàrá tí a fẹ́ lò fún odidi ọdún kan àlọ́ ò lọ yọ wá nínú láwùlì mahfuz yóò fi sọ́dọ̀ àwọn màláíkà yóò kọ sí ọ̀dọ̀ wọn. a jẹ́ pé kádàrá ẹni kálukú tá fẹ́ lò láti láílátùlù kọ́dírì yẹn sí láílátùlù kọ́dírì míì sí ń bọ̀ odidi ọdún kan nìyẹn àlọ́ ò fún àwọn màláíkà yóò kọ sí wọn lọ́wọ́ yóò kọ̀lé wọn lọ́wọ́ báyìí kọ́yá kádàrá tí lágbájá ọmọ lágbájá fẹ́ lò rèé lágbájá ọmọ lágbájá ẹ̀dá báyìí ọ̀yá yóò wá lọ́wọ́ àwọn màláíkà ìyẹn ni ó ṣẹlẹ̀ lóru ọjọ́ náà aláwo ní fi ha lóru yẹn yufraqu kullu amrin hakim ìjọ yẹn ni wọ́n lọ yọ kádàrá tí ẹni kálukú fẹ́ lò tí aláwo ní káwọn màláíkà kí wọ́n kọ sínú ìwé tó wà lọ́wọ́ tiwọn kádàrá ọdún kọ̀ọ̀kan aláwo ní amrun min indina àṣẹ ni látọ̀dọ̀ òun o kì í ṣe káwọn màláíkà ló dáṣẹ́ yẹn ṣe ọlọ́run fún wọn láṣẹ bẹ́ẹ̀ pé kí wọ́n ní kádàrá ẹni ọdún kan gbanisọ́wọ́ inna kunna mursilin aláwọ̀ lè mi mú ra wọn ṣẹ́ ikan ṣiṣẹ́ yẹn yẹn túmọ̀ sí pé òru yìí nǹkan mẹ́rẹ̀ẹ̀ta tí mo sọ yìí pé yóò ṣẹlẹ̀ lóru yẹn àwọn màláíkà àti Jibril ó sọ̀kalẹ̀ lóru ọjọ́ yẹn kí ni ó máa ṣẹlẹ̀ lóru ọjọ́ yẹn ọlà àlàáfíà ìfọ̀kànbalẹ̀ ìkẹ́ àánú yóò máa sọ̀kalẹ̀ ní àti ìbẹ̀rẹ̀ òru ọjọ́ yẹn títí tàlùbájà rí ó yọ níjọ́ náà ìkẹta òun ni pé wọn lọ yọ kádàrá ọdún kan ẹnìkọ̀ọ̀kan àlọ́ kọ sọ́dọ̀ àwọn màláíkà yóò wà nínú ìwé tí ń bẹ lọ́dọ̀ wọn àlọ́ olóhùn ló ń ṣe bẹ́ẹ̀ tó bá wá rí báyẹn a jẹ́ wípé Allah subhanahu wa ta'ala ó fẹ́ jẹ́ ká mú ọjọ́ yẹn ká mú lọ́kùnkúndùn ká ní àwọn nǹkan tá máa ṣe níbẹ̀ ṣẹ̀rí àfẹ́ká ni kí ló fà tó fi rí bẹ́ẹ̀ o ní pé iṣẹ́ eré òru ọjọ́ yẹn iṣẹ́ eré téèyàn bá ṣe lóru ọjọ́ náà kìí ṣe ẹgbẹ́ iṣẹ́ eré téèyàn bá ṣe ní ọdún mẹ́tàléní ọgọ́rin eighty three years ó lé oṣù mẹ́rin kìí ṣe ẹgbẹ́ ó jùlọ téèyàn bá lo eighty three years plus láyé gbogbo iṣẹ́ eré tí ó ṣe fún odidi ọdún yẹn téèyàn bá wá ṣiṣẹ́ eré ọjọ́ kan nínú òru yẹn kìí ṣe ẹgbẹ́ tó lo eighty three years plus láyé kìí ṣe ẹgbẹ́ Allahu ní Laylatul Qadri khayrun min alfi òru Laylatul Qadri yẹn òru abí yẹn iṣẹ́ eré bá ṣe ń bẹ̀ ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ that is one thousand one thousand months tàbá kọ̀ǹfàtì one thousand months sí ọdún yóò fún wa ní eighty three years and four months àlọ́ wà fún wa ní ìròpé iṣẹ́ rí tá bá ṣe lóru yẹn ó lóore ó pọ̀ lọ́lá ládà rẹ̀ pọ̀ ju iṣẹ́ rí téèyàn bá fi ọdún mẹ́tàlélọ́gọ́rin ṣe lọ lé <laughs> tó bá rí bẹ́ẹ̀ ajẹ́gbé mùsùlùmí láti ṣara gírí báwo ni àwọn òru yìí báwo ni ò sí ní bọ́mọ̀ lọ́wọ́ torí pé malihori makhoiruhu ẹ̀yìn tí àlọ́ bá ti lè fi oore yẹn dùn tí ò ṣe kò ń gé oore lẹ́lẹ́tùlù kọ́dìrì yẹn gbogbo oore pátá ti dán kò sí ọgbọ́n tó lè dá oore ńlá ni tí ò sí oore bẹ́ẹ̀ fáwọn ìjọ tó ti síwájú àǹfààní ńláńlá ni bónọ́ọ̀sì ńláńlá ló jẹ́ látọ̀dọ̀ olúwa wa tó fẹ́ fún wa nítorí pé kí ni kálíbà níládá tó pọ̀ tó tó bá rí bẹ́ẹ̀ tó ní bá jẹ́ seventeen Ramadan àjẹpé ńgbà tá a máa fi ríjọ́ méjì mẹ́ta òru Lailatul Qadr ti bẹ̀rẹ̀ àbí Allah subhanahu wa ta'ala kó jọ orí òru náà wọ́n fi dùn ẹnìkọ̀ọ̀kan wa o tí ó bá wá fi dùn wá dákùjọ́ ó san ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore ẹ̀san tí máa ń san àwọn ẹni rí ó dákùjọ́ kó san àwa náà innahu waliyyu dhalika wal qadiru alayh الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه الكرام وعلى كل من سلك مسلكهم إلى يوم الدين والحساب أما بعد نتسواجو òru Laylatul Qadr ìta ń sọ yìí ìjọ́ bóò láṣe ma anábì sallallahu alayhi wa alihi wa sallam anábì sọ fún wa pé taharraw laylatal qadri fil witri min al-ashri al-awakhir min Ramadan anábì náà yìí tẹ́ jẹ́ mùsùlùmí ẹ máa sojú kòkòrò ẹ máa wá òru laylatul qadri yẹn ẹ máa wá sí ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan pàápàá jùlọ ẹ máa wá sí àwọn ọjọ́ tó jẹ́ odd number ń bẹ̀ òru twenty one òru twenty three òru twenty four òru twenty fifth òru twenty seventh òru twenty ninth àníbi ni ẹ máa wá síbẹ̀ àwọn ọjọ́ yẹn ni òru ìkan nínú àwọn ọjọ́ yẹn ni òru yẹn ó bọ̀ sí ọjọ́ mẹ́wàá yẹn náà ló wà a yẹn tó bá di on the twenty ká ní pé Ramadan pé twenty lónìí à ń sínú báyìí òru Lailatul Qadri ti bẹ̀rẹ̀ òru Lailatul Qadri ti bẹ̀rẹ̀ ní àwọn òru yẹn ṣẹ̀rí àpawaláṣẹ ká ṣe nǹkan mẹ́rin ká bójútó nǹkan mẹ́rin gbáǹkó gbáǹkó ká bójútó láwọn òru mẹ́rin yẹn láwọn òru yẹn ká bójútó nǹkan mẹ́rin alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni àlè ìtìkáf ká lọ kóra ró ká lọ wà nínú mọ́sálásí tí wọ́n bá ti ń kí jùmọ̀ wọ́n ti ń kí jọ̀mọ́ ká wà ń bẹ̀ láti òru yẹn láti òru yẹn fún gbogbo odidi ọjọ́ mẹ́wàá yẹn lẹ́yìn pé a fẹ́ lọ tọ̀ a bá fẹ́ lọ yàgbẹ́ ń ta ká tó padà sínú mọ́sálásí ìtìkáàfù yẹn gangan fúnra ẹ̀ bàbá ńlá iṣẹ́ rí tó lágbára ni ìyẹn ló fàtà níbi sallallahu alaihi wasallam sọ pé táwọn sàbí gbà wá pé káà ní ya'takif ila ashri al-awakhir min Ramadan àwọn sàbí ní ànábì wa Muhammad tó bá ti di ọjọ́ mẹ́wàá tó kẹ́yìn Ramadan yẹn níṣẹ́ lànábì ó kó gbogbo ẹrù rẹ̀ yóò lọ sínú mọ́sálásí yóò lọ máa ṣe àtìpó ń bẹ̀ yẹn pé yóò lọ wà ní mọ́sálásí ìtàn tí ó kàn máa gbé jáde yóò fẹ́ ṣègbèsè yóò jáde yóò dẹ̀ tó padà síbẹ̀ ibẹ̀ ni wọ́n á wà títí yóò fi di ìgbà tí Ramadan parí bàbá ńlá ẹṣẹ́ rí tó ní agbára ni ànábì wa sallallahu alaihi wa sallam ànábì ní ẹnikẹ́ni tó bá kóra ró sínú mọ́sálásì ládá tó pọ̀ mbẹ́ fún gan ṣòló fà tó yẹ pé ìkan nínú iṣẹ́ rí nínú mẹ́rin tí mo dárúkọ tó yẹ ká bójútó òun ló wà a rí àwọn èèyàn tí wọ́n ń gbéra láti kọ́ńtì tí wọ́n wà tí wọ́n lọ sí Maka alápọ̀nlé láti lọ ṣe ètìkáàfù tiwọn nínú mọ́sálásí nínú mọ́sálásí àlọ́wù tó wà ń bẹ́ẹ̀ ẹni tí ò bá lágbára yẹn ó dó sáwọn agbègbè rẹ̀ náà ó wá mọ́sálásí tí wọ́n ti ń kí jímọ̀ mọ́sálásí tí wọ́n ti ń kí jàmá tí wọ́n sì gbà láàyè ń bẹ̀ kó lọ sí ìtìkáàfù rẹ̀ ń bẹ̀ so ìtìkáàfù yìí gangan fúnra ẹ̀ nǹkan tó níye lórí tó lágbára ni iṣẹ́ rí alákọ̀ọ́kọ́ nìyẹn iṣẹ́ rí ẹlẹ́ẹ̀kejì òun náà ni alkiyamu fi hà ìdìde kírun láwọn òru ọjọ́ yìí ẹni tí ń ṣe déédéé bọ̀ láti inú Ramadan tẹ́ pé jẹ́sàárì sùn padà sùn jíjẹ́sàárì ó jẹ́sàárì tán tó sùn padà ní òtú ẹkú tó ṣeré dèédé ẹwọnú láìlátò kọ́dìrì tí Allah bá fi lè fi orí ẹ nùyàn gbogbo orí ti nùyàn ni ẹ ká kírun láwọn òru mẹ́wẹ̀ẹ̀wá yìí ó pàtàkì ga tẹ́ iṣẹ́ rí ńláńlá ni àníbí wa sallallahu alaihi wa alihi wa àníbí ni man qama laylatal qadri ìmánà wàhtísáàbà gúfèrò láhùmá taqaddama min dhanbi àníbì ní ẹnikẹ́ni nínú mùsùlùmí tó bá ń jí dìde kírun láwọn òru láìlátùlù kọ́dírì yẹn òru mẹ́wẹ̀ẹ̀wá yẹn ìmánà ó ní ìgbàgbọ́ nínú Allah kìí ṣẹlẹ́bọ o ìṣẹ́ tí ń so pàró o ìṣẹ́ tí ń ṣe oúnjẹ kiri o ìṣẹ́ tí ń pọ̀fọ o ìṣẹ́ tí ń yẹsẹ́ o ìmánà ẹni tó ní ìgbàgbọ́ nínú Allah ìṣẹ́ kìí se mẹ́ta lọ́kan òun náà ní gbomi bú wálé òun náà ní lọ sórí òkè òun náà ó ní gbogbo ẹ̀sìn lẹ́yìn gbọ́dọ̀ ṣe ibi tádùn àbá ti gbà ní kìí ṣe lóyìn yàn hàn án báyẹn ẹni tó ní ìgbàgbọ́ nínú Allah wa ta'ala wá ti sáàbà ó dẹ̀ kàn pé kí sàn lẹ́sàn lórí nǹkan tó ń ṣe yẹn ó wá ń yẹn àníbì ní tí ó rí ń bẹ̀ pé káwọn ó túmọ̀ sí pé iṣẹ́ ní ńláńlá ni tò ní àwọn òru yìí ká má fi ìdìde láwọn òru yẹn ká má fi ṣeré rárá iṣẹ́ rí ẹlẹ́ẹ̀kẹta tó pàtàkì ń bẹ òun náà ni àdúà ìmá ṣàdúà ìmá tẹ́wọ́ wa sí olúwa wa nìkan láì gbọ́dọ̀ pé ẹlòmíì ká má ṣàdúà orí ayé orí alkiyama ká má ṣàdúà rẹ̀ ń bẹ ìkànnì iṣẹ́ rí tá a máa ṣe láwọn òru iná nìyẹn ká mójútó àdúrà ṣíṣe orí ayé ló fẹ́ ni orí ọ̀run ló fẹ́ ni àlìjánná ni ìgbé ni jìnà sí iná ni ìgbé wa jìnà sí ìyà sàárè ni gbogbo àwọn àdúrà yìí ká bójútó láwọn òru yìí torí pé kèé sóru lásán òru tó ní agbára ni ìyá wa Aisha radiyallahu anha ó bi ànábì léèrè pé wà ànábì arọ àìta in alimtu ayya laylatin laylatal qadr mada akulu fiha Aisha ni wà nábì ìbéèrè tí mo fẹ́ bi ọ́ ni wípé tí Allah bá fi mí ṣokò ń gbẹ́ òru láìlátùlù kọ́dírì yẹn tí mo mọ̀ pé láìlátùlù kọ́dírì yẹn tèmi náà ń dìde ń bẹ̀ tí mo ń ṣe gbogbo ẹ̀ ń bẹ̀ kí ni kí n máa ṣe irú àdúrà wo ni kí n máa ṣe àníbí wa sọ fún wípé kúwìlì nǹkan tó máa sọ ní pé Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni tí ó máa sọ ìtumà rẹ̀ aláhùnmá ìwọ olúwa mi ò ìnáka àfúwọn ìwọ ni ọba tó ìwọ ni ọba tó ẹgbẹ́ alámójúkò ní ẹ o máa ń ṣe àmójúkò ẹ̀ṣẹ̀ fún ẹrú rẹ̀ tòhíbùlẹ̀ àfọwà ìwọ gangan nífẹ̀ẹ́ sí kó máa ṣàmójúkò fún yàn àní ṣàmójúkò àwọn ẹ̀ṣẹ̀ mi o ẹ̀ṣẹ̀ tí mo ń kọ̀rọ̀ èyí tí mo ń gbangba mi gbólóhùn yìí òun láàmà wí ní iṣẹ́ rí ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni al-amalu salih ká máa ṣiṣẹ́ rí gbogbo iṣẹ́ rí tíṣẹ́ rí recommend tìláwà kùránì ká máa kà láwọn òru yìí ká máa kà sọ́dákọ̀ ni ìtọrẹ àánú ká ṣe lóru yẹn ẹ̀ńtà lè fún lówó direct alẹ́ transfer owó sí gbogbo ẹ ti rọrùn ká lẹ́mí gbá mo fi ṣe sọ́dákọ̀ fún ẹni lára àwọn iṣẹ́ rí tá àmójútó ní àwọn òru náà nìyẹn àti gbogbo àwọn iṣẹ́ rí míì tó tún jẹ́ iṣẹ́ eré tá a ti mọ̀ nínú ẹ̀sìn wa á jẹ́ kó máa bọ́ sínú àwọn òru yẹn kó lè bá jẹ́ pé Allah subhanahu wa ta'ala yóò fi wá ṣe kòǹgẹ́ à ń bẹ nínú àánú rẹ̀ kó jẹ́ ọ̀kú fi wá ṣe kòǹgẹ́ eré o kó má fi àwọn orí yìí kó má fi dùn ẹnìkọ̀ọ̀kan wa ṣèitán tí máa ń ṣe èèyàn lọ́nà tí ò ní jẹ́ kéèyàn kà sí àbí tí máa ń forúgún kúyàn àbí tí máa ń fi ìkórẹ̀wẹ̀sí kúyàn àti ó gba àwọn nǹkan míì kálọ̀ kójọ kó bá ní gbé wa jìnà sí ní ìparí ká sọ́ra fún àdádálẹ̀ ní òru Lailatul òru lẹ́lẹ́tùn kọ́dí èyí sí ayẹyẹ wàláì tó bá ti sọ́ di ayẹyẹ o ti dé ń bí dà fúnra ẹ̀ ó ti àdádálẹ̀ inú ẹ̀sìn ẹ mọ̀ gbọ́ ní ìsìnwá láti bẹ̀rẹ̀ òru lẹ́lẹ́tùn kọ́dí ti wá tó wá di twenty seven òun la fẹ́ ṣe o ẹja pàdé ládámásì gbà gbogbo àdádálẹ̀ ni wọ́n dẹ̀ ba oúnjẹ máa lára ìwọ náà dẹ̀ gbà bẹ́ẹ̀ gbogbo dáǹkà látàárọ̀ ní sè ìjọ òní ànábì wá pé àìsà ọgbọ Abubakar ẹja lọ ibìkan ẹja lọ jà ibìkan ibẹ̀ lálọ kójọ sí o tẹwàá máa jó ń bẹ́ẹ̀ àdúrà dánibí ní ká máa ṣe bí tàwádùn pẹ̀lú ìtẹríba ẹwà sọ́dí orin aláhùmá ìnà kàáfù wọn bí ìgbà tó ẹ gbé ẹkàn ń jó níwájú olúwa yín ni lòwe ìbòlẹ̀ ẹjẹ́ àjọ wí gbogbo nídìí èdè báyìí kódà àwọn èèyàn tó ń polórin wá bẹ́ẹ̀ wọ́n ń pòṣùpá wọ́n ń pèrà wọ̀ wọ́n ń pe òòrùn wá síbẹ̀ lóru láìláṣù ìkọ́dí náà ètò wa burú jáì bẹ́ẹ̀ ni pé òru ní àpè ẹ̀tọ́ wa ń ṣe lọ́sàn-án àgbákò ní wàláì ẹ kàn mú àwọn mùsùlùmí ẹ̀ ń sí wọn lọ́nà ẹ̀ ń dà wọ́n sí ìbáṣigbó àwọn mùsùlùmí náà àwọn náà ò fẹ́ ìmọ̀nà fúnra wọn ẹ wá sí lálátò lùkọ́dírì ẹ wá sọ di nàárò lùkọ́dírì ọ̀sán èyí tẹ́ bá tún ṣe lóru náà ẹ máa pa ìlú sí wọn dì í ẹ máa dá orí sí àdàdá lẹ́ńbẹ́ ẹ pé olórin wá síbẹ̀ wọ́n máa jó lóru lálátò lùkọ́dírì náà ẹ tẹ envelope ẹ tún wá mú ọjọ́ kalẹ̀ àwọn yẹn ti mú ọjọ́ kalẹ̀ ń sìn ẹlòmíì ṣe tiẹ̀ ní twenty seven ẹlòmíì ṣe díẹ̀ ní twenty ninth ẹlòmíì ṣe díẹ̀ ní twenty fourth ṣé aláhùn kò mọ̀ lé díẹ̀ o ó le gan o èyí tí wọ́n ránṣẹ́ ó ní ọjọ́ kan nínú ọjọ́ mẹ́wàá yẹn ni ó bọ́ sí ìwọ tí wọ́n ránṣẹ́ ó dẹ̀ mú ọjọ́ kan kalẹ̀ tiẹ̀ kẹ́ ẹ mọ wo àdádálẹ̀ bó ṣe lágbára tó lọ́dọ̀ àwọn mùsùlùmí wa yẹn ẹ̀yin tán ránṣẹ́ tó àlọ́ bá sọ̀rọ̀ direct àníbi ni tàhárọ̀ laylatal qadri fil witri minal ashril awakhir ẹ máa wá ẹ máa sojú kòkòrò ẹ̀ láwọn ọjọ́ mẹ́wàá yẹn pàápàá jùlọ àwọn ọjọ́ tó lé ọjọ́ kan ẹ máa wa ṣẹ̀ríà ò sọ fún wa pé ọ̀ǹdì báyìí ni ó jẹ́ ẹ̀yin wá mú ọ̀ǹdì báyìí kalẹ̀ ẹ lé o àtàwọn tó bá tẹ̀lé yín náà á sọra fún gbogbo àwọn nǹkan báyìí mọ́ṣáláṣí náà ní ká lọ ọkùnrin lè lọ obìnrin lè lọ tí ò bá ti jẹ́ pé kò níran ó lè lọ síbẹ̀ tí ààyè bá ti wà ń bẹ̀ fún tí ó lè ráyè paramọ́ ń bẹ̀ òun náà lè lọ síbẹ̀ gbogbo àwọn iṣẹ́ rí tá a sọ yìí òun náà ni yóò máa ṣe kì í ṣe pé yóò máa ka newspaper kì í ṣe pé yóò máa bójú àwọn nǹkan ayé èsì pé yóò rárá àwọn nǹkan iná òun náà ni ó máa ṣe ń bẹ kí Allah kójọ kó gbà ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid subhanaka Allahumma wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk aqimus Allahumma salli ala Muhammad. gbogbo mùsùlùmí òdodo lọ́kùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwútì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sẹ̀ wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo òbí àtàlágbàtọ́ pakitímẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda ẹgbẹ́kẹ́ kẹgbẹ́ ó dè wọ̀ ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time saturday àti sunday náà ni tàbí quran quran memorization class only aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́ tàgbàtọ̀dọ̀ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o number seventeen ògúnláre láòyè road five masfala yana bikẹ́ street muslim ìbàdàn lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji telephone zero zero eight five two three seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ lọ́gbẹ̀kọ́ mẹ́.